jèrè jèrè jèrè jèrè means gain jèrè means gain kí o jèrè lẹ́nu iṣẹ́ yìí kí o jèrè lẹ́nu 一些以。